I was the last person in school today because daddy came late to pick you. Wọ́n dá lóòjọ́ rẹ̀. Mo lọ sí mítìn kan ní ó dẹ̀ pẹ́ díẹ̀ kí n tó kúrò ní mítìn Mo lè ṣe try láti bá sọ̀rọ̀ nínú mọ́tò bá ṣe bọ̀ náà. Dẹ̀rẹ̀ láti gbọ́ ọ̀kan tí mo sọ rárá. Mo dẹ̀ mọ̀ pé wọ́n trust me, àbí? Chadel! Chadel! Àdìsọ́kò kò kọ́ tó ṣe ní ilé ìdí ẹ̀rọ ọ̀bí ẹlẹ́rìí ni kò dá náà. Will you get out of here? ṣé wàá òkè èmi ni ọ̀dẹ̀ èmi ni dìdìrín òpònú ó ń dáná fẹ́ tí o máa jẹ tó ń gbá. o mọ̀ wípé o ò kéré mọ́ níṣẹ́ ló ń dàgbà sí and then tó o bá torí tara ẹ̀ fẹ́yàwó tó o dẹ̀ torí tèmi tó fẹ́yàwó ṣé o mọ̀ pé tómi sì ní the motherly care. I saw this number on a board àhọ̀dọ̀ ẹ̀. I need a home teacher for my little baby. Ẹ iṣẹ́ tá a ṣe. Ṣé tẹ̀ lórúkọ yìí? Tip garage five thousand. bọ̀dá ọ̀dà ẹ̀pẹ̀ ti gbé bọ̀ rí ṣé ẹ̀ sick tipa garage ni mò ń lọ ó dẹ̀ gbé mi dé tipa garage. tipa garage náà ni wọ́n ń pè tip garage tip garage tip garage. I only said I was going to tip garage. tẹ́tẹ̀ ṣáà bọ̀. pé eré ojúlẹ̀ bíi bíi iná lẹ́pà. tó bá ṣe pé kíní kan èmi máa wọ mọ́tò jákujàku mọ́tò òṣì tó ti bàjẹ́ tó. rẹ ti pọ̀ jù bọ́bọ́ ló sọ pé òun ò fẹ́ ṣé dandan ni òjò kúrò ní ẹ̀ ah, àbí èmi ò máa ríbi tí aṣẹ́wó ti papọ̀ mọ́ tíṣà. madam tíṣà ò ṣe na lẹ́tọ́ra bìyànjú. madam tíṣà ò ṣe na lẹ́tọ́ra bìyànjú. kò díyẹn yí díyẹn ó dà pọ̀ náà máa ń it's okay dáadáa. tí mo wo wo wo wo wo wo wo mo ń ṣó ti dúró ṣó ti dúró go now. adult aya adult aya abeg no dey go house we don waka we don jog jog jog jog the whole estate nobody say hello nobody even park to ask us wetin we dey say abeg no dey go house. ah!